àkọọ́lẹ̀ rẹ̀ òpónà làlà ó lè jù ó lè kú corporate pictures, Seriki movie ọ̀gá àgbà níbi ká ṣe sinimá obsession ìgbà alágàjù sinimá ńlá ni ó ti jáde ẹ̀ tètè lọ́ra tí yóò sinima titun obsession fooladiness unnecessary risk abnormal thinking kí ló dé tó jẹ́ pé gbogbo àfẹ́sọ́nà tí bọ̀bọ́ yìí ní ló ń kú ní fọnáfọ̀sù irú ikú wo ló ń pa wọn lójijì eléyìí tó ya wèrè ń ya wèrè ń bugi jẹ ẹ gbọ́ kí ni bùkún mi olúwa ṣìnà rí tó fi ń sọ pé àforí àfọlù yẹ kàdéwálé lòún bá lọ. ọkùnrin tó yẹ pé ẹni wọn máa gbọ́ tẹ́lẹ̀ èmi mo máa máa crush on him like eh, oh, eh, òun ló máa tí mo máa máa wò lókè ọmọ tí mo máa máa trip you understand tí mo fi ọkọ ọkọ mi nílé má fọwọ́ bọ̀. nínú sinimá titun yìí ọ̀fẹ́ sọ sísí kọjú àti kúnmi àwélẹ́wà fojú ara wọn rí mọ̀ bò. ẹ jókòó ẹni ẹ kábírò yín wọlé kó mú seventeen million naira jáde ẹ dá wọn kan dúró sí títì bẹ́ẹ̀ ṣe dúró tẹ dúró dédé tẹ ẹ̀kọ́ dúdú iṣẹ́ ẹ̀yin bẹ́ẹ̀ ṣe dúró yìí wọ́n ti yín ṣó one thousand five. o ò tiẹ̀ mọ nǹkan tó ìwọ wọn wá ti mú ọ wá ní ìsìn ọwọ́ àwọn òbí yóbóró yóbó sì ti ọkọ̀ fújì mọ̀. sóòrí o tí ìdèmí tó ṣe wẹ̀ka sóòrí tí ò ní jẹ́ nǹkan ó jáde láàrin má jẹ́ nǹkan àwọn aráalé yóò yà mọ sòsì kú ni. ẹ wo ẹ má jẹ nbẹ obsession lélẹyìí ó kọjá àfẹnuròyìn lóye kàdéwálé the producer fàṣírí ajínigbé ló produce ẹ. ojoojúmọ́ ayé mi ni mo fi ń ṣiṣẹ́ tí mo ṣe ń ṣiṣẹ́ mò rere iṣẹ́ mi rí iṣẹ́ mi ni jẹ ibi dún mi ò ṣe oògùn owó. ẹ bá ti ń dọ̀rọ̀ ẹ̀jẹ̀ fẹ́ mú wálẹ̀ ni. excuse me madam uh, uh, kí lẹ̀ ń wá tọ́lẹ̀ jù mí. ẹ sọ fún pé kí ni mo wá ẹni tẹ́gbẹ́ Asisi ọdẹ wàá fẹfẹ ṣe wọn gbà mí sọ̀rọ̀ dẹrù jàǹbá fúnmi awẹ́lẹ́wà sisi quadri lùyẹ́ka déwálé fúnra ẹ̀ wùmí toríọlá alápẹ̀ni òòṣà asisi ìjàdù adé juliet jato àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú sinimá titun yìí obsession. dadi. ṣebí ọlọ́run ló mọ̀. adélé ayé ilé ayé ṣókùnkùn. Ah, ah, ọmọ mi ó ti jí. dáàdì. Ah, bó o lè. mo wà ó kí pẹ̀lẹ́ o káàárọ̀. ẹ káàárọ̀ sá. ṣé o jí dáadáa. bẹ́ẹ̀ ni sá ẹ mo fẹ́ jáde. Ah, ó ti yá nìyẹn. ìyá ẹ̀ náà dẹ̀lẹ́ pẹ́ padà dé látọjà. ṣùgbọ́n mo ti pe Janet òun náà ò ní pẹ́ dé ṣó ti gbọ́. dájú ẹ má pẹ́ o. Ah, òun náà ló dé yìí o ah, káàárọ̀ o Janet òkú wàhálà mi o òkú gbà gbogbo ọlọ́wà wà pẹ̀lú ẹ̀ káàárọ̀ bá o ṣe gbogbo ẹ̀ lọ dáadáa mo ti ń jáde lọ ṣùgbọ́n ìjọ tó lọ lọ ẹ ṣe jẹ́jẹ́ ṣùgbọ́n kò dẹ̀ bá mi ṣètọ́jú ẹ̀ ẹ wo mo ti ń lọ. dájú ẹ má pẹ́ o mi ò ní pẹ́ ìtòsí mo wà o. bá mi ra nǹkan bọ̀ o. ẹ ẹ màá kúlíkúlí. ọ̀rẹ́ mi tó wà. mo wà o o ṣé mo dúpẹ́ o ṣé. kí ni nǹkan tó ń dúpẹ́ fún kí ni mo tún ṣe. ìwọ ló máa ń mú mi káàkiri ní gbogbo ìgbà ìwọ ló máa ń dúró tì mí o ṣé. tí mi ò bá ṣe fún ẹ ta ni mo tún fẹ́ ṣe fún hmm. àti pé tí mi ò bá ṣe Ọlọ́run agbélòmí dìde tó máa ṣe fún ẹ hmm. ṣé ká jáde. ah ṣé ká jáde o lélẹ̀ tó ti wà ń bíbá yìí ká lọ gba vitamin D. anti vitamin D ó tún bẹ̀rẹ̀ ibo ló fẹ́ ká lọ. ibikíbi tó bá mú mi lọ náà ni ibi tó bá ṣáà ti dáa bí eh. ó yá àmọ́ máa wẹ̀ náà o eh, ká lọ wẹ̀ mi ti wẹ̀ láti le. ó yá ṣáà jẹ́ ká lọ. ó yá jẹ́ àlọ́. ẹlẹ́dàá mi o mo dágbére mo dágbére kò dágbére kò dà báyìí kò sí láàrin wa mọ́ kò sí láàrin wa mọ́ ah, ọkọ mi. Ah, ah kí ló dé tí gbogbo inú ilé dákẹ́ báyìí ah. màámi ńkọ́. ó wà bí ọkọ mi. màámi kí ló dé mo kó tí àwọn èèyàn ń sọ̀rọ̀ tẹ́lẹ̀ kí ló dé tí gbogbo èèyàn dákẹ́ ah. kí ló ṣẹlẹ̀. Ah, kò sí nǹkan kan kò sí nǹkan kan kò dákẹ́. kò sí nǹkan kan tó bá wọ̀ màámi. kò sí nǹkan kan à nǹkan ni à nǹkan ni jẹ́ ká wọlé lọ. ká wọlé lọ. Mm. màámi dà. mo wà bí ọkọ mi mo ń bọ̀ wá báyìí. màámi Janet kí ló kò tí nǹkan fún mi. bàbá ni nídà. màámi hmm? kí ló ṣẹlẹ̀. rẹ̀ ti rún rẹ̀rẹ̀ ti rún o. kí ló ṣẹlẹ̀? bàbá níní ti kú. ó ti kú rẹ̀rẹ̀ ti rún. Mami, kí ló ń ṣẹlẹ̀? Kí ló dé tí Janet ò dágbére fún mi kó tó lọ? Àti wípé kí ló dé tó ń sunkún? Janet. bẹ́ẹ̀ ni. kò tí ì lọ ah, ah. kò tí ì lọ wà ní sitting room. kí ló ń ṣe ní sitting room sílẹ̀ ò tí ì ṣú ni. ó dáa ìgbà wo ni bàbá níní ọlá máa dé láti ibi tán lọ. bàbá níní ọlá ò dé mọ́ bàbá níní ọlá ò dé mọ́ ọkọ mi ò dé mọ́ èmi mo jẹ́ ọ́. Ah, ah. mami <coughs> eh, eh. Oh, oh. kí ló ṣẹlẹ̀ bàbá nínú ọlá òde mọ́ ṣé lè ní àti wípé ẹ̀ ń ké ni ó dẹ̀ pé ẹ̀ ń ké báyìí. ẹni ọlá bàbá ẹ ti kú ó jábọ́ lórí ọ̀kadà nípasẹ̀ àìsàn ọkàn ó sọ mí sí kólóbó sọ mí sí kólóbó iná ti jẹ́ wá o iná ti yọ mí o yé iná yọ mí o ah, bàbá nílò rẹ ti kú ah, ẹlẹ́dàá mi àjọrò báyìí. Ah, kò ṣeé ṣe kò ṣeé ṣe bàbá mi ò lè kú <coughs> ọkọ mi dá bàbá mi ẹlẹgbẹ́ mo wí o àríkẹ́ ẹlẹgbẹ́ mo wí o àríkẹ́ ẹlẹgbẹ́ mo wí o àríkẹ́ èyí o àríkẹ́ kí ló bọ́ bá jẹun àrèkẹ́ tí kò máa kéwé o àrèkẹ́ ta ló mọ̀dí ẹ̀ àrèkẹ́ ta ló mọ̀dí ẹ̀ ààrẹ. ẹ̀wọ̀ àìrìnàjò òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ òtítọ́ òṣèdà òṣèdà òṣèdà rárá kí ló dé kí mo ṣe fún ọ mi ò sùn lóru kí n lálàá ẹ. ìjọ wo ni nàìjíríà gbòmìnira. <laughs> October first, nineteen sixty. okay ọgá um, who colonized Nigeria? The British Empire. Hmm. orí ẹ pé dadi dadi ìtàn Awolowo àti Akíntọ́lá tẹ sọ pé máa sọ fún mi látọjọ́ ẹ tí ì sọ o. lóòótọ́ ni lóòótọ́ ni ọ̀dà ah, báwo ni ká ṣe ọ̀dà ta ni Awólọ́wọ̀ àti Akíntọ́lá. Premier of the old Western region làwọn méjèèjì. ah orí ẹ pé <laughs> ọmọ káàárọ̀ òjìrì làwọn méjèèjì. bẹ́ẹ̀ni. ṣé wàá rí nígbà tí tiẹ̀ ti dá ah. ọmọ káàárọ̀ oòjíire <laughs> màámi. ẹ wò ṣe ti ṣe tán oúnjẹ ti rẹ́dì o. ọ̀dà a máa wá jẹun náà. ah ebi tiẹ̀ ti ń pa mí. ẹ má jẹ òtútù ó yá. yẹ mú ẹ lọ́wọ́ ṣé wàá lo igi ẹ. bẹ́ẹ̀ni. ọkọ ah! mi dà ọkọ mi dà bàbá ọmọ mi dà. Ah! ẹ ló ìyá tóbi ẹ ká sàn tí mo bá yín sọ ní ẹ̀ẹ̀kan tẹ́ sọ pé kí n pè yín padà ní o ni mo ṣe tún ní kí n ọ̀dà mo ti bọ́ ẹ mo ti gbọ́ ẹ ṣé mà. mami. mo pè ya tóbi nísìnyí lóun ò kankan lọ́wọ́. okùn hmm. okùn mo ṣe wá fẹ́ rówó mu lọ sọ́jà báyìí. ṣebí ìyá tóbi náà ló sọ pé gbogbo nǹkan tá a bá fẹ́ lòun máa ṣe fún wa. Hmm. àìmọye àwọn èèyàn tó ń ṣèlérí tí wọn ọ̀dẹ̀ ti ń múlérí wọn ṣe but bẹ́yìn àti dáàdi ṣe sọ̀rọ̀ màmá tóbi fún mi owó wà lọ́wọ́ wọn o wọn kàn fẹ́ ṣe fún wa ni. owó lè má sí lọ́wọ́ ẹ̀ ní má sí nǹkan kan lọ́wọ́ ẹ̀ kì í ṣe gbogbo ẹni tẹ́ ẹ bá rò pé olówó lọ́wọ́ lówó wà lọ́wọ́ ẹ̀ ó lè má sí. ó dà kí la wá fẹ́ ṣe báyìí ibo la ti rówó báyìí màámi. mo tún máa wò ná. ibo la ti rówó báyìí. I want to buy water. Ah. Bottled water. No. Mm. How much is that biscuit? Okay, please give me one. Please, can you give me nylon? Hello. Hi, beautiful. <laughs> How are you? Wow. I actually, mo kàn drive around ni and I just sight you. Mo pe ah angel t'Ọlọ́run dá tó ti sá kúrò ní heaven <laughs> because I know that God must be missing an angel in heaven. How you doing? You're so beautiful. You're adorable. <laughs> wow. So can I? Jẹ́ see it's not even a word. Mm, biscuits are too many. Ashaje. This lady is beautiful. Mi ò ra video. Omi nìkan àti biscuits ló mi Yeah, mo dẹ̀ ti rà. Right. Ooh. pẹ̀lẹ́ ó ṣe ṣẹ́sì ò tí màá rẹ. ẹsẹ̀ ọ̀rọ̀ mi jàre inú mi ti ẹ̀dùn pò wá mo <laughs> ráyè nọ̀sẹ̀ díẹ̀ Janet mo wà nílò ìrànlọ́wọ́ ẹ̀ díẹ̀ mà ní. kí nìyẹn. màmí nílò owó kò dẹ̀ sí owó kankan mi ìwà mọ̀ bóyá o lè yá mi lọ́wọ́ ẹ̀. èmi àti wọn náà ti sọ̀rọ̀ kò sówó lọ́wọ́ mi mi ò dẹ̀ lẹ́ni tó lè yá wọn kí wàá lo rò bóyá mo lè ṣe láti fi ran màámi lọ́wọ́ báyìí. mi ò tiẹ̀ mọ̀ àmọ́ nǹkan tí n bá ní èmi náà á fún wọn. mo tún ń ro nǹkan kan. kí tún nìyẹn. ṣùgbọ́n pé mo mọ orin kan tátàtà mo wá ń wò pé bóyá kó mú mi lọ síbi tí mo ti lè máa kọrin fáwọn èèyàn wọ́n ṣàdẹ̀ fún mi lówó má máa fi yẹn náà ran màámi lọ́wọ́. ṣó dẹ̀ rò pé ìyá níní ọlá máa gbà. mi ò gbà mi ò dẹ̀ ní í gbà irú ọ̀rọ̀ rádaràda wo bẹ́ẹ̀ nìyẹn. mami inú mi ò dùn sí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n ṣe. wo Níníọlá hmm. àti tọ́jú ẹ kò ní mi lára ah. ọlọ́run tó fi ẹ́ fún mi ó ti mọ bóun ṣe máa bá mi tọ́jú ẹ bẹ́ẹ̀ ni mo sọ fún gbọ́ná ṣé Janet ló rorú ọ̀rọ̀ rádaràda bẹ́ẹ̀ yẹn ah, mo ti ẹ̀ jẹ́rìí ẹ kò jẹ́ jóun kò jẹ́ jóun rárá. mami ẹ rò pé tí àwọn èèyàn bá rí mi inú tó máa ṣàánú fún mi ni ẹ ah. jẹ́ kí mi náà jáde síta ẹ jẹ́ kí n ṣiṣẹ́. mo ní mi ò fẹ́ mi ò fẹ́ kó máa lọ tọrọ bárà. Ah, ah. mami mi ò tọrọ bárà kó ṣe pé màmá rìn káàkiri títì ibi tí Janet ṣe ń ṣiṣẹ́ náà ló máa mú mi lọ sí tí màá ti máa perform ó tọ́ nǹkan tí mo fẹ́ ṣe nìyẹn kó ṣe pé bóyá mo fẹ́ máa rìn káàkiri títì màmí ẹ jẹ́ kí mi náà ṣe nǹkan láti fi ràn yín lọ́wọ́ ẹ jọ màmí ẹ jẹ́ kí n ṣe é ẹ ṣe ọ̀rẹ́ mi rọra ń bẹ rọra ẹ ẹ súnbà súnbà súnbà ẹ sì ń lọ sẹ́gbẹ̀ẹ́ tí ẹ súnbà ẹ rọra gbẹ́sẹ̀ wọlé dẹ sún sẹ́yìn sún sẹ́yìn ẹ gbẹ́sẹ̀ wọlé gbẹ́sẹ̀ wọlé ẹ jọ bẹ́ẹ̀ ó mọ̀ kó tó ṣẹlẹ̀. jẹ́ kí n lọ sí kí n lọ pé kí n lọ bá mánéjà. mánéjà ó dẹ̀ ṣó pé wọ́n máa gbà kí n máa kọrin bí báyìí báyìí. Ah ṣé bí mo sọ fún yín pé mo ti bá wọn sọ̀rọ̀ tẹ́lẹ̀. ó sọ fún wọn. ẹ kí n kàn bá wọn ni kí n lè sọ fún wọn pé a dé. ó sọ fún mi lóòótọ́ kó o ti bá wọn sọ̀rọ̀ but ah, ẹ̀rù tún ń bà mí ni kó má lọ di pé wọ́n ti change mind wọn. Ah, ah, kí ló ń ba ẹ lẹ́rù mo ti sọ fún yín pé kò fọkàn ìbalẹ̀ wọn ò lè change mind èmi rèé àwọn rèé àtijọ́ sọ. ó ṣe ọ̀rẹ́ mi ó yá sáré lọ bá wọn kí ni kí n get fún ẹ kó tẹ máa mú kí n fi dé. Ah, mi ò wá síbí báyìí wá mú kankan eh. wo ṣe jẹ́ ká rí i pé mánéjà ti sọ pé kí n kọrin ọ̀nà àtijẹ yìí náà ni kókó ni. orin yìí náà ni ṣàfọkùn ìbalẹ̀ jẹ́ kí n lọ máa dín sùn. o ṣé ọ̀rẹ́ mi o ṣé o ṣé má pẹ́ o má pẹ́ o o o. Ah. ṣe gan sa kẹ́kọ̀ọ́ rí sójú náà ni. ọ̀rẹ́ mi Níniọlá mánéjà ti dé. àwọn ni wọ́n ẹ ṣe gan ni sa aláwọn ni sẹ́ àwọn ẹ wọ́n síbi. ẹ ṣe mo dúpẹ́ ẹ ṣe mánéjà ẹ ṣe ah. gan ni sa. so o ti explain everything for me because you stress am tó bá jẹ́ live band lẹ́fẹ́ ó wà tó bá dẹ̀ jáwọn ní instrumental náà gbogbo ẹ̀ ló wà. ẹ ṣe gan ẹ ṣe gan ní sá ẹ ṣe gan ní sá ẹ ṣe mo dúpẹ́ o god bless you sá ah, oh ọ̀rẹ́ mi ò ṣe ò ṣe mo dúpẹ́ ọ̀rẹ́ mi. ìyá jókòó jókòó wàá ṣàlè mú nǹkan sìn àbí. Ah, ìgbà wo ni màá kọrin báyìí. màá tó kọrin kí ló fẹ́ mu. kí ló fẹ́ mu. Ah, nǹkan tó bá wà náà ni mo fẹ́ kọrin ni. ó máa kọrin ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé máa lé o ọ̀rọ̀ ayé máa lé kò máa yé wa o ọ̀rọ̀ ayé gbẹ̀gẹ́ o ọ̀rọ̀ ayé gbẹ̀gẹ́ ọ̀rọ̀ ayé gbẹ̀gẹ́ ọ̀rọ̀ ayé ṣòro ọ̀rọ̀ ayé ṣòro kò máa yé wa o. ṣàṣìkò àwọn kan ń sùn sábẹ́ gàdá àwọn kan ń tolé jọ bí iṣu àwọn kan ń jọba àwọn kan ń àwọn kan ṣe bí olè. mo ti kà mo ti tó gbogbo ẹ̀sìn wọn báyìí mhm. ìgbà mọ̀ rẹ̀ wá. o ṣé ọ̀rẹ́ mi o ṣé oko gbogbo ìgbà mi ah. Ah, ọkọ mi o ṣé mami ǹlẹ́ ọmọlájé yes ma báwo ni ṣé wa ok. Ah, wà á ṣá ọ̀hún dẹ̀ da. ah ó da o apá owó bẹ́ẹ̀ ni wọ́n máa kí ṣe bó ṣe ń bá mi kẹ́ ọlọ́run á kẹ́ ẹ. àmín ìṣe ìṣe má mi a kì í dúpẹ́ ara ẹni àṣebọ́ọ̀rẹ́ mi ni mò ń ṣe fún ara mi náà mò ń ṣe fún. mọ́mi ẹ jẹ́ kí mi tètè máa lọlé ilẹ̀ ah, ti ṣú. jẹun. Ah, rárá mọ́mi màmá jẹun ti wá dé lọ́la. Ah, ó ti ń lọ nìyẹn ni àbí kí n bẹ́ẹ̀ páàkì ẹ̀ ni ó ti ṣe tán. Janet má <laughs> pè wá mú mi lọ́la o. ọ̀rẹ́ mi ó dàrọ. àbí kó kúkú sùn tiẹ̀. àbí o. mami owó tapá wà níbí báyìí. ẹ ti rí. ṣé ó kù sọ́wọ́ ẹni àbí ṣé gbogbo ẹ̀ náà ló wà níbí. gbogbo ẹ̀ ló ti kó sínú báàgì yẹn. gbogbo owó tó wà nù báàgì. bẹ́ẹ̀ ni màmí. ah ha gbogbo ẹ̀ rèé. màámi kí ló ṣẹlẹ̀. ha ha ha. Mami kí ló ṣẹlẹ̀? Ṣé fẹ́ kí n máa banújẹ́ ni? Mo kàn ń wò pé inú bàbá á dùn lọ́rùn tó bá rí pọ́nmọ́ ohun tiẹ̀ làkàkà. Ó ń ṣiṣẹ́ owó, ó fi ń ran ìyá ẹ̀ lọ́wọ́ ni mo kọ òwe mi bàbá yà dùn ni. Ah, inú wọn máa dùn ṣẹ̀rí gbogbo àwọn owó yìí a máa fi clear gbogbo gbèsè tá a jẹ sílẹ̀ owó tèmi ń rí àti ilé tẹ́yìn náà bá ń rí a máa fi máa gbọ́ gbogbo kàtà wa ó ti yé yín màmí ẹ má wọlé níbi tí máa wà òkè. àbí sápò mi wà bẹ́ẹ̀ ni. Ah. kí lẹ̀ ń wá. ẹ kò mi wá kankan. ẹ wo màmí ẹ bá mi tan rédíò ẹ mọ̀ pé mo láì máa gbọ́ròyìn alẹ́. bẹ́ẹ̀ ni. Ah, ah. wọ́n ti bẹ̀rẹ̀ program. wọ́n ti bẹ̀rẹ̀. ìbáyé bàbá wa mọ́nímọ́ní lálẹ́ òní ìbẹ̀yìn ìyá wa mọ̀ọ̀yàn mọ̀ọ̀yàn ìbẹ̀yìn ìyá mi àwọn ọmọ ẹni tí kò wọ́n ojú ọ̀la o. mo dèrò bóyá àwọn èèyàn fowó sí mi lọ́wọ́ dáadáa lénìí o. ẹ kí ló rí. mo rò bí apawó dáadáa lénìí. wẹ́wẹ́wẹ́wẹ́ ni jàre wẹ́wẹ́wẹ́ ni gbogbo ẹ̀ náà ni gbogbo hmm. ẹ̀ rẹ̀. kò wá pọ̀ ni. kò pọ̀ ah, ah, ọkọ mi ẹ ǹlẹ́ iṣẹ́ ọkọ mi ẹ ǹlẹ́ kí n tiẹ̀ káwó tán náà ni kí n wá máa lọ. o ṣe o ṣe o ṣe kó dúró jẹun o ah. mo ti sè é ah, dúró jẹun. ọjọ́ ti ọjọ́ ti lọ ni ọjọ́ ti ọjọ́ lọ ni mà. ok Níníọlá ó ti dà ó ṣe ó dà ó ti dà ó dà ó ṣe ó dà ó ṣe. ah mami apá owó dáadáa lẹ́yìn. Níní. mami. ṣó fẹ́ gbọ́ ọ̀rẹ́ ẹ ti jí ẹ lówó Janet ó ti jí ẹ lówó ah. bẹ́ẹ̀ ni sori kò mọ̀ yí pé mò ń bọ̀ lẹ́yìn tó fi mú owó yẹn báyìí tó ń rún tó ń rún tó ń rún sínú báàgì mo rí ó ń sínú báàgì ẹ̀ ó sí. Ah, ah. mami Janet ó mú mi ní owó. n tí mo rí tí mo rí fún ṣé màá máa parọ́ ni ojú mi báyìí méjèèjì ni mo fi rí tó fi ń mú owó tó ń rún sínú báàgì ẹ̀ ó mú tẹ́ẹ̀mẹ́ta kò mọ̀ pé mo ti ń bọ̀ kò fura gan pàápàá ah. bí mo ṣe kọjá tí mo ṣe láì hmm, ló sáré rún ìtókù sí ló sáré ṣojú bẹ́ẹ̀ ni wò wá ṣòre kò sí tó lè ṣe sí kò sí o ọlọ́run ni ó ràn ẹ́ lọ́wọ́ bóyá wọ̀ pàápàá tó bá ti ń pawó kó máa dọ́gbọ́n kó sínú àpò tó bá wà nínú ṣọ́ọ̀tì tó bá wọ̀ sísàlẹ̀ tàbí inú bra láì jẹ́ kí àwọn èèyàn mọ̀ ṣó ti yé ń kó ẹ lówó ṣé ò kì í fún lówó ni. mo ah, máa ń fún lówó kí ló dé tó tún ń jí mi lówó. Hmm. Janet. Janet Janet Janet kò dáa o. Hmm. ènìyàn lèèyàn máa jẹ́ hmm. èèyàn lèèyàn máa máa jẹ́ o. kí ló dé tó kí n wá mú mi jáde mọ́. má bínú sí mi mo kàn ń ṣe àwọn nǹkan kan ni. ó dáa o má bínú mo fẹ́ béèrè ìbéèrè kan lọ́wọ́ ẹ̀. kí nìyẹn. mami sọ pé wọ́n ń rí ẹ tó ń mú lára owó tá máa ń pa tá bá ti jáde ṣé lóòótọ́ ni. Oh, Janet kò yẹ kó ṣe bẹ́ẹ̀ ó mọ̀ pé ìwọ ló máa ń mú mi jáde ní gbogbo ìgbà ìwọ lọ̀rẹ́ mi èmi àti ẹjọ́ máa ń ṣe gbogbo nǹkan papọ̀ ni tó bá dẹ̀ nílò owó yẹ kó sọ fún mi ó yẹ kó mọ̀ pé màá fún ẹ. má bínú sí mi I felt bad about it that was why I stopped coming to your house. Uh-uh. kò yẹ kó ṣe bẹ́ẹ̀ yẹn wá ní kó má wà mọ́ mi lè bínú sí ẹ ó da nǹkan tá a máa ṣe ń sìn ni pé gbogbo owó tí a bá ti pa ní gbogbo ìgbà tá a bá jáde a máa máa pín sí méjì ah no no no no no mi mi mi lè gbà kí ló dé jẹ́ ká ṣe bẹ́ẹ̀ bí mo fẹ́ nìyẹn i insist rárá rárá. jàǹbá pọ̀rẹ́ pẹ́tẹ́ síbẹ̀ ó gbìyànjú ó gbìyànjú títí ṣùgbọ́n ohun gbogbo ń lé sí ni olè olè olè oh, oh, oh, olè olè olè gan-an. Wow, wow. That was a beautiful performance. <laughs> I sure. Mm. Yeah, I know you. Hmm. Orúkọ tèmi ni Níníọlá. Níníọlá, Ọlápàdéọlá. <laughs> Don't you remember me? I met you some time ago by the roadside. Um, I was trying to talk to you, but um, ọ̀rẹ́ ò tiẹ̀ jẹ́ kó gbọ́ nǹkan tí mo fẹ́ sọ kó tó It was nice meeting you once again. oh, Mary. sure, I rọwọ́ mi ni? Èmi ò rọwọ́ yín. She's physically challenged. sorry. I didn't know. I'm so sorry. Now that you know, can we go? Bele, did it? Bele, did it? Did it? Careful. So say, say. Be back here. I'm so sorry. Thank you, Bele. Be careful. I'm sorry. lady to perform to London, does she come here often? Um, ó dà bit? This should be our third time. Kí ló ṣẹlẹ̀? That was a beautiful performance. Abo Ebo Shokorin, that was so beautiful. What's so special about it? Come on. Don't say that I'm thinking yeah, about Umojo to, to Mawabi. one can actually come and see the performance again? Oh. oh Òun kàn wá ó ń ṣiṣẹ́ tiẹ̀ láti rówó ni wọ́n ṣe fowó nìna. àbí. ṣé òun ló fún ẹ ní àdúgbò owó tó tó yìí. Ah, <laughs> màámi ó ní o kódà ó fún Janet gan ní tiẹ̀. ọ̀rọ̀ àwọn ọmọ olówó yìí ẹ ó ní fura sí o. Ah. ah. ah bíi ti báwo máa. ó dáa ọ̀pọ̀lọpọ̀ wọn á ti ní ìyàwó tàbí àfẹ́sọ́nà síbì kan tá a máa wá parọ́ fún ẹ ń bí wo tó bá fẹ́ ràn wá lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ o ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ nífẹ̀ẹ́ dé báyìí ish. Màámi, ó ti ń ràn wá lọ́wọ́ already. Ah. Ẹ má tún ro nǹkan mi. Èmi sọ tòótọ́ fún ẹ ní o, ṣó ti gbọ́ ṣọ́ra ẹ o, ṣọ́ra ẹ pẹ̀lú ọ̀rọ̀ ẹ o. Mami, mo ti gbọ́, kò ní sí ṣòro. Ẹ kọ́ ah. ọkàn yín balẹ̀ náà. Ọkàn tèmi wà lẹ́ àní kó o ṣọ́ ara lèmi sọ fún ẹ kó o nífura. Mo ti gbọ́. Ṣọ́ra ẹ o. Mo ti gbọ́ màmí, àwọn ẹ má wọrí, ah. ah. kò sí ṣòro. Kò sí ṣòro, kò sí nǹkan kan. Ọlá, mhm. ṣé o dẹ̀ mọ nǹkan tó ń sọ dáadáa ṣá? Irú ọ̀rọ̀ wo ni ṣé wọ́n máa bí mi? Mo mọ nǹkan tí mò ń sọ. Ó yé mi because I don't understand kò yé mi. there is nothing to understand nǹkan tí mo sọ fún ẹyẹ náà ni mo ṣe máa ṣe mo ń ṣẹlẹ he said i'm in love with this girl mo máa love ẹ ni kò máa ṣe ṣeré-wéré ah. you are in love. yes. have you forgotten you have um, a girlfriend uh, uh, uh, that is an understatement a fiancé serious relationship. Mm, kí nìyẹn ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ tó i don't understand ó ní ọmọ tí ó rẹwà tó yẹ pé everything téèyàn wá lára obìnrin ló wà lára ẹ̀ ó wá ọmọ afọ́jú kan one blind girl ló fẹ́ máa tẹ̀lé. láyé láyé please don't ever call her a blind girl má pè láfọ́jú kò ń ṣàfọ́jú. so what is she. àkàndá ẹ̀dá ló ń pèrè wọn <laughs> kí ló fọ́ ni. I can see you are in love. But come to think of it, Otepari NYC, and you're planning to go for your masters. Ẹ ṣó ti gbàgbé pé dáàdì ti san owó masters ìwọ àti Christiana láti study abroad. Eh, do you want to forfeit all that because of one blind girl? Well, oh, don't ever call her a blind girl again. Forfeit or no forfeit, it is not my business. What is important is I'm in love. Ìyẹn dẹ̀ ló ṣe kókó sí mi. Kí ló tún kù? I can see you're in love. Yeah. But you better be very careful. Kí omi ìfẹ́ má bàa gbé ẹ lọ. Omi ìfẹ́ kankan lè gbé mi lọ tó bá máa gbé mi lọ ó máa gbé mi sínú ẹ̀. O mọ̀ wẹ̀ àbí? Bàjẹ́ nínú eléyìí tí mo wà yìí o, mo ti kọ́ bọ́n ṣe ń wẹ̀. Ó bẹ́tà kó lo tube. Mi ò ní tube mo wà Okay. ọkọ mi o ṣé mo dúpẹ́ o ọlọ́run á bá mi kẹ́ ẹ ilẹ̀ má bínú o. kò sí wàhálà wa. bá a manage ẹ bá ṣe o ti gbọ́. ẹ ṣé wa thank you so much. ọlọ́run á kẹ́ ẹ fún wa. àmín o. ọlọ́run ní dá ẹ dábò ká tá ẹ mo dúpẹ́ o mo dúpẹ́ mo dúpẹ́. àmín. ẹ ẹ wọ mọ́ mi èmi ti fẹ́ máa lọ tòró tì ní àwọn ibì kan tí mo fẹ́ dín so ẹ wo kò ní ìdí kíkà ẹ bá wà. filẹ̀ ah, ọkọ mi rárá ah, oúnjẹ ọmọ ni màmí ẹ ah, bá wà ẹ sọ à má jẹ́ ń kà á <laughs> mo mà dúpẹ́ níní ọkùnrin yìí fún mi lówó bàǹtàbàǹtà o wọ́n fún wa lówó oh, ẹ ṣé gan ni onko Ọládélé ẹ ṣé gan ni God bless you sir God bless you too ẹ ṣé o. ẹ wò mọ́mi ẹ jẹ́ kí èmi tètè máa lọ màá dẹ̀ tún máa yọjú sí yín pẹ̀lẹ́pẹ̀lẹ́ kò sí wàhálà wa all right ma ó dà mọ́ yes ma all right. ìbádẹ́ tún jẹ́ mú mi. ah no problem ma ó ti wà ok right ẹ ṣé right. mami wọ́n fún yín lówó. Ọlọ́run ṣe wọ̀. Dúná. Ó pọ̀. Ah. Thirteen thousand. Ah! Ó ti tó. Òtọ́ máa ti ẹ̀ ní. You are more than beautiful, gorgeous, and um, magnificent. Mo fẹ́ kó o gbà mí gbọ́ tí mo bá sọ fún ẹ pé ojú mi ò wá ẹlòmíì àfiwọ́. Mo nífẹ̀ẹ́ and I want to be with you. <laughs> What's the toffee, Jamie? Why me? Because you're more than um, sunshine itself. And then you bring light into my world, so I feel that's the best I could do. <laughs> Oladele. Hmm. <laughs> I have never felt this way before. You náà. Oh, dùn. glad. Um, know. I just want to say it again to you that I love you. Are you sure? very sure ìfẹ́ yẹn ò dẹ̀ lè kú láéláé mo ṣe máa wà nìyẹn forever and ever amen. Ọládélé. Yeah. mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ fún gbogbo nǹkan tó ń ṣe fún èmi àti màámi gbogbo bó ṣe máa ń tọ́jú mi ó ti ẹ̀ ro wípé mi ò ríran òòró àlébù mi. I really do appreciate you. Mi mọ̀ bí mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ but àdúrà mi ni wípé kí Ọlọ́run bá mi dúpẹ́ lọ́wọ́ ẹ. Mhm. Thank you so much. Wo kò tọ́pẹ́ Ọlọ́run ló lọ́pẹ́ and for me èmi ò rálébù kankan o èmi ò dẹ̀rẹ́ anybody tí ò pè I only see a beautiful, intelligent lady. That's all I see. So <coughs> sorry, Olia. I'll be back. Okay. Janet, hmm? Okay. But your fellow is sorry. Mm-hmm. ṣé wàá jẹ spaghetti. no no no máa jẹ máa jẹ mọ ok. no mo fẹ́ fún ẹ. Ah, hmm, hmm. thank you and i love you. i love you too. níní níní ọ̀la kẹ́ńkẹ́lẹ́ ẹ̀mí kan two five ni. yes ṣé o mọ̀ pé èmi àti àdífà science tó sọ pé two like poles attract while two unlike poles repel. Hmm. professor kí lè rí o. ohun tí mo rí rèé ohun tí mo rí tí mo fi sọ ohun tí mo sọ rèé o. look at you look at me a nífẹ̀ẹ́ ara wa àjọ mm-hmm. ń ṣe nǹkan lọ bó ṣe jẹ́ kó lọ inú wa ń dùn aláyọ̀ everything is going well ṣé wò wá rí i pé àwa méjèèjì attract ara wa ni. Hmm. Ah, ṣé reason tó fi sọ bẹ́ẹ̀ nìyẹn. yes reason nìyẹn. <laughs> Um, ṣé o rí wípé ìwọ ríran. Mm-hmm. èmi ò ríran mm-hmm. ìwọ ọjọ́kùnrin èmi jóbìnrin instance méjì ni mo ti fún yín báyìí àbí. yes. which makes us two unlike poles ṣé I agree pẹ̀lú mi. mi ò rò bẹ́ẹ̀ ṣé òun try láti sọ fún mi sí i pé èmi ò mọ nǹkan tí mò ń sọ ni. ó mọ nǹkan tó ń sọ mi ò sọ bẹ́ẹ̀ o nǹkan tí mò ń sọ ni wípé a defy fixes pátápátá. wo irọ́ ló mọ̀ ẹ bá defy chemistry nǹkan tó ṣe kókó sèmi ni pé mo kàn feel pé at this time mo ní láti di motivational speaker ọ̀sán gangan òun ló ṣe rí mi tí mo tú gbogbo ohun tí mo tú lẹ́yìn hmm. kò ń ṣe pé kò yẹ. ẹ motivational speaker. àwa nìyẹn o àwa rèé yẹn. <laughs> dé tí gbogbo ẹ̀ dákẹ́ báyìí. ó dákẹ́ rọ́rọ́ àbí rọ́rọ́rọ́rọ́ ó dákẹ́ rọ́rọ́ rọ́rọ́rọ́rọ́. ń <laughs> ṣàìjẹ́. ariwo yìí ó ní fura sí o. Ah, ah. Ah. bí ti báwo máa. ó dáa ọ̀pọ̀lọpọ̀ wọn á ti ní ìyàwó tàbí àfẹ́sọ́nà síbì kan tá máa wá parọ́ fún ẹ ń bí wo tó bá fẹ́ ràn wá lọ́wọ́ kó ràn wá lọ́wọ́ o ṣùgbọ́n tó bá ti dọ̀rọ̀ nífẹ̀ẹ́ dé báyìí. Adélé. Kí ló dé tó sọ̀rọ̀ látẹ̀kàn? Kò sí nǹkan kan. Kò sí nǹkan kan. Ṣó dá lójú? Yes, mo mo nífẹ̀ẹ́. Ẹ̀rù ń bà mí. Ń bẹ̀rẹ̀ lẹ́rù. <sighs> ẹ̀rù ń bà mí kó má lọ fi mí sílẹ̀ lọ́jọ́ kan. àbá o ní láti bẹ̀rù ìbẹ̀rù sí fún ẹ tó bá dẹ̀ jẹ́ pé o fẹ́ kí n fi dẹ lójú ni ìyẹn kéré mo lè mú ẹ lọ sílé wa lọ rá àwọn mi ah. do o máa meet mọ́mì mi ìyẹn jẹ́ kó meet mọ́mì but dad mi wọ́n sí lára because he's a businessman and he's always travelling abroad from one country to the other but má jẹ́ kó meet wọn ìmọ̀ ó tán ṣọ́kùn adébàlẹ̀ mọ́ ẹ̀. ó máa mú mi lọ sílé yes na. <sighs> thank you. ó ṣe gan thank you thank you. èmi ò mọ ohun tí a wá fẹ́ ṣe sí ọ̀rọ̀ ilé ìbáyìí nìsín bóyá ká dẹ̀ máa lọ sí hospital. mami mi ò lọ sí hospital mi ò lọ sí hospital. ìgbà táwọn á lo gbogbo oògùn tí òòjà náà sí ń kọ́. ẹ gbà mí kí ló dé kí ló ṣe é. mo fẹ́ bí. dúró dúró dúró mò ń bọ̀. kí ni mo sọ fún ẹ nípa ọ̀rọ̀ àwọn ọmọ olówó mi ò sọ fún ẹ pé kó ṣọ́ra ṣé mi ò sọ fún ẹ pé kó ṣọ́ra oyún ló ti délẹ̀ yìí kí ni ká ṣe sọ fún mi o n ta bá máa ṣe gẹ́lẹ́ báyìí òun kò sọ fún mi àfìgbà tó sọ mí di èèyàn burúkú lọ́dọ̀ àwọn èèyàn bàbá ẹ̀ kí ni kí n ti wí lọ́mọ tó wà lákàtà mi tó sì lóyún mọ́ mi lára. Ah, ọlọ́run lẹ́dà má má jẹ́ ń jẹ̀bi Mama má jẹ́ ń jẹ̀bi. irú ọ̀rẹ́ wo lẹ́yìn irú ọ̀rẹ́ wo lẹ́yìn ó ti lóyún ah! bẹ́ẹ̀ ni ó ti lóyún. oyún bíi ti bá wo mi ah. mò ń pa ẹ̀ mi. o ò mọ nǹkan kan pa ẹ̀. o ò mọ nǹkan kan ẹ ó tiẹ̀ ti dáa ọmọkùnrin tí ẹjọ́ ń lọ tí ẹjọ́ ń bọ̀ tí ẹjọ́ ń ṣe tó ń kówó fún yín tẹ̀ ń gbà tó ń kówó fún wọn náà tẹ̀ ẹjọ́ ń gbà ṣe o mọ̀lé ẹ̀. bẹ́ẹ̀ ni ma. o mọ̀. mo mọ̀ bẹ́ẹ̀ ma. a dáa fún ẹ tí ilẹ̀ bá ti mọ́ lọ́la báyìí àjọ máa dé ni. ẹ ǹlẹ́ sà ẹ ǹlẹ́ ká sàn ẹ ká sàn ẹ jọ ẹ jọ ta lẹ béèrè o ẹ jọ ládélé là ń béèrè ọkọ ládélé bẹ́ẹ̀ àwọn sílẹ̀ yẹn ti jáde. ọládélé ibo ló lọ. ọládélé ṣe bíbí làwọn òbí ẹ wa. ẹ ibi nílé àwọn òbí wọn ṣùgbọ́n àwọn fara wọn ò gbé bí. òbí wọn wà nílé. wọn ò sílé wọn ti jáde. ẹ bóyá adóde wọn ẹ jẹ́ adóde wọn. ṣé ẹ mọ mi ni mo ti wá síbí báyìí. ẹ kọ́ lọ́nà ẹ kọ́ lọ́nà mọ́ mi ti dé mọ́ ti dé. ẹ mú ẹ mú ọ síwájú ẹ dúró àjánirẹ́sì gan. ẹ jọ kí ló ṣẹlẹ̀ gangan kí ni nǹkan tó ṣẹlẹ̀ gan kí ló dé. ẹ lẹ́mà kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé. ẹ ká sùn mà ẹ ká sùn. etí ń dùn ẹ ni kí ló tó kó family mi tì wá sẹ́nu géètì mi ṣé o gbọ́ bó ṣe ń tẹ́wọ̀n látẹ̀ nǹkan ni. wọn ṣe family mi máa wọn ní pé wọn béèrè ọkọ ládìlẹ wọn ní wọn ò sí ilé ọmọ lẹ́yìn kọmọ náà jáde ni mà. ẹ ká sùn mà ẹ jọ mà e, orúkọ mi ni Níníọlá orúkọ tèmi ni Níníọlá èmi lọ̀rẹ́ tímọ́tímọ́ Ọládélé. bẹ́ẹ̀ni ó introduce mi sí yín lọ́jọ́ yẹn mi mọ̀ bí ẹ rántí mi mà mi ò lè rántí ẹ ọlọ́run ò ní jẹ́ ọmọ tèmi ò lọ́rẹ̀ẹ́ afọ́jú àbí àbí ẹni tí mò ń wo ìkíni ṣe pójú ǹdùn ni. Ah, rárá mà kò ń ṣe pé ó fọ́jú bẹ́ẹ̀ yẹn náà ojú kan dùn díẹ̀ ni. lónìí kan ṣe lògò dúdú láàrin gbogbo ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta ẹ̀hẹ́ kí ló wá ṣẹlẹ̀ kí wọ́n ní mi ọládélé ò sí nlé ẹlẹ́fẹ́ dúró ṣé mi ń jọ́ ládélé ni. ẹ ó òun àti ẹ wọn jọ jẹ́ ọ̀rẹ́ ara wọn ọ̀rẹ́ mo rò pé láàrin ìgbà díẹ̀ tí wọ́n jọ wà pọ̀ wọ́n jọ ṣe wọ́n jọ ṣe wọ́n ṣàjọ ṣe àwọn méjèèjì wọ́n ṣàjọ bára wọn ṣeré so ó ti wá doyún la bá ṣe ní ká wá sọ fún un. <laughs> pékélé pékélé arúgbó jẹ gbèsè ta ni ó fẹ́ ẹ ọmọ tèmi fáfọ́jú lóyún orí mi kọ́ ẹlẹ́dàá mi kọ́ àyà mi kọ́ gbogbo ara mi kọ́ mo kọ́ fọmọ tèmi mo rò pé ẹ wà all right ọmọ tèmi ẹ má burú o ń tọ́ máa ń sọ pẹ̀lú ẹ̀yin Yorùbá rèé o ẹ̀yin èèyàn bẹ́ẹ̀ ṣe burú tó rèé o ọ̀pọ̀lọ́ yín ti ríbi tó tutù bẹ́ẹ̀ fẹ́ bá síbẹ̀ àbí ah. bẹ́ẹ̀ kọ́ ah. ìyá afọ́jú èmi nìyá yín ìyá afọ́jú ẹ fara yín balẹ̀ ẹ̀yin lẹ bí ọmọ afọ́jú sọ afọ́jú lẹ́yìn náà tí ẹ bá bí irú ọmọ tèmi bí ọ̀rọ̀ yín ò lè dùn míì bẹ́ẹ̀ ni ẹni tí ò bá nírú ẹni ò lè mọ iye ẹni tẹ bá nírú ọmọ mi tèmi ọládélé ọmọ tó dùn ọmọ tó dúró ńlẹ̀ ẹni tí ọmọbìnrin pàdé lójú ọ̀nà tó ní tírú ilé ò bá jọkọ ẹni kó sì jálé ẹni àwa múrú afọ́jú ìwà báyìí ńlẹ̀ á lóun bá ṣeré ó wá lóyún lẹ́yìn náà bá ní ọlọ́run ti ṣeun ẹ wo bí ẹ jẹ́ n tún bí yín ní nǹkan kan ọmọ yín tó jú ẹ̀ méjèèjì ti fọ́ tí ò ríran ó ṣe mọ̀pọ́ ládélé ló fún un lóyún ṣé ó ríran ṣó mẹ́tò lóyún ni ẹ kàn rí pé ẹ fẹ́ wá tì ọmọ tèmi lọ́rùn èmi ò gbà ó orí mi ò ní gbàgbàkúgbà wọ́n ń gbọ́ máa lè níran àti kí mo ti ẹ̀ bá yín rojọ́ fún ẹ ìwọ nílé ayé ẹ níjọ́kíjọ́ ní ìgbàkúgbà tó o bá tún rí wọn ní sírìtì lásán ká má sọ pé wọ́n wá sẹ́nu géètì kan gbà pé Ah, ah, fóònù dá ẹ máa lọ ẹ kúrò ẹ kúrò ẹ fàṣẹ o mama ẹ jọ ẹbí ni irọ́ ẹja. ẹ yà máa lọ. Hey. Ìtàn ayé mi. Yeah. má fẹkún ṣera ẹ léṣe fẹkún ṣera ẹ léṣe o. mami mami. mo ń bọ̀ ọkọ mi. irú ayé wo ni mo wá báyìí irú ayé wo ni mo wá. níní ayé gidi ló wá. ayé kọ́ ni mo wá o mami ayé kọ́ ni mo wá ẹ bá má ti bí mi rárá. Níní má sọ bẹ́ẹ̀ má sọ bẹ́ẹ̀ mọ́ Ọlọ́run ló fi ẹ́ fún mi mo mọ̀ wípé mo kùnà nítorí pé ìfẹ́ mi àti bàbá ẹ ni pé ká tọ́ ẹ dáadáa kó o má ṣìrìn kò tiẹ̀ fẹ́ kí èèrà kankan báyìí kó rìn yẹn mọ̀ pé mo kùnà torí tó bá jẹ́ pé mi ò kùnà ni irú n tó ṣẹlẹ̀ yìí kò ní ṣẹlẹ̀ kò ní ṣẹlẹ̀. mami ẹ ṣe má dára yín lẹ́bi ẹ̀bi yín kọ́ èmi ni mo ya ọmọ elétí dídi bí bẹ́ẹ̀ kọ́ ó yẹ kí n gbọ́rọ̀ sí yín lẹ́nu ni ẹ̀bi yín kọ́ o ọlọ́run tó dá mi láfọ́jú ni mo dá lẹ́bi ọlọ́run tó dá mi láfọ́jú òun ni mo dá lẹ́bi máa rí. Níní má sọ bẹ́ẹ̀ mọ́ má dolóhùn lẹ́bi o kó o rántí nǹkan tí bíbélì sọ ni ó ní nínú ohun gbogbo ó ní ká máa dúpẹ́ níní ọlá mami jẹ́ máa dúpẹ́ jẹ́ á dúpẹ́ ah irú ayé wo ni mo wà báyìí ayé wo ni mo wà. pẹ̀lẹ́ ó ṣe Janet. yes ma. mo dúpẹ́ o ṣáà máa bá ń bá sọ̀rọ̀ torí ẹkún ni ní gbogbo ìgbà ẹkún ni mo dẹ̀ sọ títí ẹnu tèmi ń rùn gbà yẹn ni mo sọ o mo sọ fún pàwọn ọmọ olówó yìí wọn ò ṣe é gbọ́kànlé irọ́ o èmi ò gbọ́n ní ìmọ̀ràn àmọ́ gbogbo yẹn tẹ̀tí wá kọjá báyìí ẹ o ṣeun tó ń bá mi mo ṣe exercise ẹ má lọ jìnnà ṣó mọ condition tó kúkú wa ẹ tẹ bá máa lọ bẹ bá ti dókè mẹyẹ kẹ padà. ó dá ma. mami a ní pé. dẹ́dẹ̀. mọ́mí cherry kí n má parọ́ fún un níbi tá a bá dé kò sí nǹkan míì tá a lè ṣojú ká ṣiṣẹ́ abẹ lọ bẹ́ẹ̀ ni mo ti sa gbogbo agbára tí mo lè sa ọmọ yóò lè dá ọmọ bí fúnra ẹ̀. o lè dàbí dókítà ṣe rí gbogbo ohun tí ọlọ́run bá fi kẹ́yìn láti lè fi ràn mí lọ́wọ́ ní kí ẹ bá mi ṣe ọmọ kan ṣoṣo ọlọ́run jogún fún mi nìyẹn kò pé méjì gbogbo mo ti fẹ́ rí ṣe gẹ́gẹ́ bí mo ṣe sọ tẹ́lẹ̀ gbogbo agbára wa náà láti sá ṣẹ́dẹ̀ rí a máa nílò láti ṣe iṣẹ́ abẹ fọmọ yín o ṣẹ́dẹ̀ wá rí iṣẹ́ abẹ tá à ń sọ yìí ó máa ná wa bíi two hundred and fifty thousand naira. mọ́mí. two fifty. bẹ́ẹ̀ni two hundred and fifty thousand naira. thousand. bẹ́ẹ̀ni lónìí bẹ́ẹ̀ni. lónìí. bẹ́ẹ̀ni òní kò gbọ́dọ̀ dọ́là ṣẹ́rí ìdí ni wípé àwọn dókítà tó máa wá ṣiṣẹ́ abẹ yìí wọ́n máa wá láti ilé ìwòsàn mi ni a dẹ̀ nílò láti sanwó fún wọn. ó dà mo ti gbọ́ mo ń bọ̀. ẹ ṣe kàn mo ń bọ̀. ó máa fún yín rí wọn. Jésù ọmọ Ọlọ́run o. ẹ kó jàre ẹ máa ń jàre ẹ wò yàtọ̀ kẹ máa wà gbà yìí kẹ máa wà gbà yìí mọ ṣẹgbọ ṣẹgbọ ọmọ mi wà ní òsì tí wà ní òsì tí jò tó jò tó ẹ wọn kẹ máa wà gbà yìí mọ ṣẹgbọ ewu mama sùn nílé mama mama sùn nílé ẹ máa lò ẹ máa lò. mọ́mí mọ́mí mọ́mí mọ́mí. ṣàánú mi mo ti káàkiri mi ò rí mi ò rí two five fún gbogbo tiẹ̀ tún kò sí báyìí ó pàdé báyìí ta two five mo rí. two hundred and fifty thousand naira ni mo pè fún yín mọ́mí. ẹlẹ́dà mi kí ni máa ti ṣe báwo lẹ ṣe máa bá mi bẹ àwọn tó kọ̀ wá ṣé kí ni yẹn. mọ́mí mo ti gbìyànjú tó ah! ṣe rí iṣẹ́ abẹ́ ta fẹ́ ṣe eh. tá a bá lè ṣe láàrin two three hours ó léwu o. ó léwu. bẹ́ẹ̀ni. mọ́mì uh, mọ́mì uh, no no no no ẹ má ẹ má ṣe ẹ má ṣe nurse ìtàn arábìnrin kan bàbá. nígbà mo tẹ̀ jackpot kí nínú balẹ̀ ẹ̀kọ́ náà kí dáàdi mi kú kí girama kú kí mẹ́mi kú wàhálà dára tí àwọn mẹ́ta bá kú lè lò. nǹkan tẹ̀mí kò fẹ́ sọ fún ẹni wípé bàbá mi sọ fún wọn pé gbogbo ìwọ̀n kan yìí kí wọ́n wá kú. èmi tẹ́ pé tomato ìbànújẹ́ gbé bẹ́ẹ̀ ni. àwọn kọ́mọ̀ lọ jẹ́ pé àlá tí mò ń lá òun ló fẹ́ ṣe yìí o. àwọn ọjà sínú ọ̀rọ̀ nǹkan ẹ̀ ń bàjẹ́ ni. ṣé orí tí wàá wọ ìjọba orí tó gbé wáyé. ìyà ni ó jọ ọmọ tí yóò bá lè ṣiṣẹ́ ebi ni ó pọ̀ ọmọ tó bá yọ ọ lẹ. wàhálà ìtẹ́gùn ga tó yìí ẹ kí n ti dájú nù. fún tó wá sí ni ìyá tó máa jẹ tiẹ kọ́kọ́ kúnlẹ̀ síbẹ̀ ni. ọ̀gá mi lè kúnlẹ̀. sínú tó gbádùn bóyá kíní táìtì àǹtí ẹ ló wọ̀ wá láti ilé mi mọ̀ mo ní òkúnlẹ̀ ìwọ́n sọ fún mi pé ó ó ó ó bàjẹ́ sá. ṣé kò ṣe kò ti ní màlẹ́ríà. ìwọ gan ní màlẹ́sẹ̀ kò lè spell orúkọ ẹ̀ débi tó máa kọ́. èmi ò lè spell orúkọ mi ṣí iná hàn kọ́ ni ṣínà ṣí iná hàn òun ni ṣínà là. lọ́gbà létí. ẹni ah, yá ṣínà tí wọ́n fúnra ẹ̀ mú ọmọ tí ṣínà jẹ́ ọmọ orú ìpàtà tó yá. ẹ̀rẹ̀ kì í ṣe abiyamọ àti àárọ̀ tá a ti jáde bisikíìtì fifteen naira fún mi. màá lọ́wọ́ nu ilé ìgbìmọ̀ dáadáa. o ṣé ọmọ alájà àti bẹ́ẹ̀ tì. come on pick your bag. ẹ mẹjọ ṣe Shut up your mouth. Ọlọ́run tí wo sunsun yóò sì mú wàhálà ẹyọ kan tuntun yóò sì sọ sí ilé olówó. Mo ti ní nǹkan dẹ̀ kan mo mọ̀ mi. Ìpínlẹ̀ wọn. I-T eat. I-T eat. Eat kọ́ mo pe. Nígbà tó dùn lẹ́nu tèmi nítòótọ́, àmọ́gbà tí ó ti dùn lẹ́nu ọmọ ìbò dáná rèé. Oògùn ló ní ìdí bẹ́ẹ̀ kára ti màlẹ́ríà fún. Bọ́lá màlẹ́ríà ló bá lò. Kí nǹkan èèyàn bá wà lọ́dún yìí. en lo que es baño. Adobo. Uh -huh. Osubu. Okay. Adobo. Uh -huh. Blitz gongo. Todo de allá. Subhanallah, that's it. irú àrà wò lélẹ̀. ah eh, eh, ló ṣe mọ́tò mọ́tò eh, ló o béèrè àìmọ̀ ìlọ làwa ń tẹ̀lé lẹ́yìn báyìí o. anything tẹ bá tẹ bá ní ìdẹ́kọ̀ sọ fún wa. asalaamu alaykum. aleykum bil islam. kifal. alhamdulilayi alhamdulilayi ọmọbìnrin bó ti sálámù sí ẹ sì dá lóhùn. Hmm, kéwò rẹ ò tí ì kọjú ojú bọ́ọ̀dù ọgbà tíra láìpẹ́ hmm. ọmọ kéwò. ojo kí ló dé tó fẹ́ sọ̀kalẹ̀ nígbà tó mọ̀ pé mi aládé ewúrà wà lóde gbẹjẹ o. Ah, mo sì lú wọ. aládé ewúrà ẹni tí bàrẹ ni ó pàṣẹ fún òjò pé kó má rú òjò dẹ́ kòkòrò ó tún pàṣẹ fara, pé àrà ò gbọdọ̀ sùn àrà náà sùn kò sí nǹkan kan bàbá aránú nǹkan tó ṣe rẹ̀. ẹ ṣàánú mi ẹ bù mí lówó. bọ́lá ti tó ọmọ ọlá fún mi. sẹ́yìn rò pé ọjọ́ kọjọ́ tí ẹ̀mí òkùnkùn bá ti pàdé ìmọ́lẹ̀ olúwa olùdókòó tẹríba ni. wọ́n wá ní ẹ̀mí òkùnkùn tí ẹ̀yin wọ̀nyí ni. wọ́n ó ṣe àìsàn fún odidi ọjọ́ mẹ́fà gbáko tó bá di tó keje. olùṣọ́. pàtàkì lakúndé nìkan wọ́n ní yé dín. kì í sì lè dá parí tààtà àgbọ̀dọ̀ ah. ta. Ah! káàbọ̀. èmi ọmọ akin mo ò kéré inú ayé o. mo ti ń lọ ilé ilẹ̀ ti ṣú. ọmọ bìnrin arẹwà obìnrin mo ti get carried away ni. ó yá sùn. fọlákẹ́ mi ọmọ àjàlá. kò sí fún ìyá ń kọ́ orí o jàǹbá pọ̀ rẹpẹtẹ síbẹ̀ ó gbìyànjú ó gbìyànjú títí ṣùgbọ́n ohun gbogbo ń lé sí ni ó lé ó lé ó lé song. ọjọ́ kẹrẹ fẹ́bi sùn ló bọ̀. Mm, ilé ayé rẹ olè olè olè olè olè gan ni. Eh, lówùrọ̀ ọjọ́ kan ó tún pàdé ọmọkùnrin kan. tún fẹ́ ó ṣe bóun ti rí ìfẹ́ àmọ́ ìfẹ́ padà gbòmìjé ó gbòmìjé ó gbòmìjé ó gbòmìjé ó gbòmìjé ó gbòmìjé omijé yìí pọ̀ gidi gan ni. Mm. morning. Whoa, ole, ole, ole, ole, yeah, ole, ọkọjà àfẹnusọ. Ọmọ kan gbàgbé. Ole, ole, ole, ẹni jẹ́. Ole, ole, ole, ole káàdì o, oye ye. Ole, ole, ọ̀rọ̀ yìí le. Ole, ọkọjà àfẹnusọ.